pẹ̀lú gbà wa. ṣùgbọ́n fi kún wa látọ̀dọ̀ imáàmù Tirmidhi rahimahullah fi allahumma ja'alni min at-tawwabin wa ja'alni min al-mutatahhirin. tọ́ àfikún yìí wá lọ́dọ̀ imáàmù Tirmidhi wọ́n ní tawwabin àti mutatahhirin. tèmi lọ́kàn nínú ẹni tí yọ̀ọ́ máa ronú pìwàdà tèmi lọ́kàn nínú ẹni tí yọ̀ọ́ máa ṣe ṣùgbọ́n yàtọ̀ sí àfikún tá a tún máa ń ṣe ni mena waj'alni min le se aho àdúrà tó dáa ní àmọ́ fún níbi ìkọ́ Allahumma ij'alna min le se àdúrà tí yẹn lè máa ń ṣe ni pé sẹ́mi lọ́kàn náà àwọn ẹrú rẹ̀ olùṣe rere olùṣe dáadáa ṣe ṣùgbọ́n kọ́ wá fi kún bí àdúrà ìkọ̀ wá Allahumma ij'alni min at-tawwabin waj'alni min al-mutatahhirin tẹ̀mí lọ́kàn náà ti máa ronú kú àlà tẹ̀mí lọ́kàn náà ti máa tẹ̀mára. wọ́n ní wọ́n pa àtẹ́wùbà àti tẹ̀pọ́pọ̀ wọ́n papọ̀ nínú àdéhìí yìí ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tó ní inna Allaha yuhibbu at-tawwabin wa yuhibbu al-mutatahhirin. kọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí àwọn olùrònúkúwàdà bó ti ṣe nífẹ̀ẹ́ sí àwọn olùṣe ìmára. wọ́n sì pa méjèèjì pọ̀ nítorí pé wọ́n jọra wọn ẹ̀ẹ́dì túbá ìrònúpìwàdà ó ní í ṣe pẹ̀lú ṣíṣe àfọ̀mọ́ gbogbo inú gbogbo kọkọ wa ẹ̀ẹ́dì ṣe ìmára ó ní í pẹ̀lú ṣíṣe ìmára gbogbo òde wa gbogbo gbangba wa ẹni tí àti gbangba bá wá ó sórí àbí ó sórí ó sórí sórí من المتطهرين من المتطهرين لا يلي سي يتي امام الترمذي tọwọ wá nínú àfikún tiwọn ìsọfẹsẹ rinlẹ àbí ọfẹsẹ rinlẹ. ìmáàmù Tirmidhi rahimahullahu ta'ala wọn gba ẹgbàwọ ọ̀rọ̀ yìí wá pẹ̀lú àfikún yìí wọn wá sọ yìí pé wa fi isnadihi tatirabun wọn ní ìkọlura wọn ọsẹlẹ lọnà tó gbà wá wọn ni wọlé yọsẹkọ fi hàdà kẹfì rọṣà ìdè wọn ni kò sí nǹkan kankan tó lọ sí títọ́fẹsẹ̀ rìn lẹ̀ nípa àdúrà yìí nítorí ìlẹ̀tún ẹ̀fẹ̀rọ̀ọ́rẹ́ nítorí ìkọlura wọn tó ṣẹlẹ̀ wọn sọ pé nǹkan kọlura wọn bóyá sanadẹ́ àbọ̀kọlura wọn mẹtìlẹn kí ló jẹ kó náà tó gbà wá ló ti kọlu ra wọn bí kẹ́nìkan sọ pé ẹnìkan lọ gbà wá kẹ́nìkan sọ pé àké sòun tó ó sì lè jẹ pé nígbà wọn gbà wá lọ́rọ̀ ti takora wọn tòṣùgbọ́n àwọn olùmọ̀wá wọ́n sọ yìí pé ohun tí ìmáàmù tẹ̀mẹ́dé sọ́ńbí kò lè lápá lára ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ yìí láti sọ́dẹ̀ ìtọ́lẹ̀. nítorí pé máa fi hàdà hadithi àyè máa fi ìsìnàdìhì mìíràn mina fọwọ́ sẹ́rọ́bù marjó. wọ́n ní ìkọlù ra wọn tó lẹ́nu irú rẹ̀ kì í sọ ẹ̀gbà wọ́ọ̀rọ̀ dọ̀lẹ́. torí ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀ sọ pé àfikún tó wá látọ̀dọ̀ ìmáàmù òun gan ọ̀fẹ̀sẹ̀ rinlẹ̀. pàápàá jùlọ Al-Bazzar àti Tabarani àwọn náà tún gba ìgbàwọ́ọ̀rọ̀ wá gbọ́nà mí pẹ̀lú àwọn àfikún yìí bó tilẹ̀ jẹ́ pé ìgbàwọ́ọ̀rọ̀ ìkíni kejì wọn lẹ̀ ṣùgbọ́n èyí tí ìmáàmù Tirmidhi gbà wáyé wọ́n lè tọrọ tó wà ń bẹ̀ mọ́rọ̀ jù wọ̀ wọ́n lè tọrọ jù hàn ìgbà tó bá ti jẹ́ pé kìí ṣe ìtọ́tẹ̀wọ̀n ajẹ́pẹ́ lẹ́yìn ò lè kó bá àdéhùn yẹn pé ká fi sẹ̀rí. ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ajẹ́pẹ́ àfikún yìí ọ̀rọ̀ àfikún là ń sọ kí ẹsẹ̀ pété nìkan àsọ fún àṣẹ náà láyé láyé lọ́wọ́ wa ṣẹ́ wò lẹ́sẹ̀ rí kẹlẹ̀ wọ́n aṣọ náà ná muhammed náà abdul wọ̀rọ̀ wá pé kò fẹsẹ̀ rìn lẹ̀ pé káwí lẹ́yìn àlọ́ kó tó fẹsẹ̀ rìn lẹ̀ kí wọ́n á sọ yìí mùsùlùmí sọ pé kò fẹsẹ̀ rìn lẹ̀ kí wọ́n á náà fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ sí sọ̀tùmọ́ Allahumma ja'alni minat tawwabin wa ja'alni minal mutatahhirin òun ni tọrọ wà lórí ẹ̀. àìsọ̀kùn náà kan ntí ìmáàmù Tirmidhi sọ ń parẹ́ àwọn olùmọ̀ nípa hadith wọ́n sọ wípé tọrọ ọmọ màrúdìwà àwọn èèyàn púpọ̀ sọ látọjọ́ iwájú tó ti kọjá ti pé nínú àwọn tó tún sọ láyè sí Sheikh Al-Albani sọ pé ọ̀dà tọ ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ kò sí tó sẹ́kù tó kú táwọn awilọ́lẹ́yìn àgbàdo àwọn àmọ́ títí àbáwí àmọ́ wò sánmà bàbá ni wò sánmà. ẹgbàwọ ọ̀rọ̀ tó wá tó ní ká wo sánmà ọlẹ kò sì sí ẹgbàwọ ọ̀rọ̀ kan tá a mà tó ní ká nàka nígbà tí àbá ń wì á ń bọ̀sibọ́sì ká bomi sẹ́nu náà ọ̀fẹ́ wì kan tó sẹ́nu sẹ́nu pé gbogbo ìtọ́ àlétè ni ọmọ àgbọ̀n alẹ̀. ẹlòmí tí wọn ti sàlọ̀ salo wọn kọkọ omi sẹlẹ yọ wà nàka yọ máa wá wò sẹ́mà aṣáájú ẹ̀lẹ́ ẹ̀ ma wò dáadáa omi ọmọ máa kàn náà ṣòro àfikún jẹ́ kó gbé gbèlè aṣáájú ẹ̀lẹ́ ilẹ̀ ìlọ́lọ́ wàhálà la sharika lah وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين من المتطهرين lẹ́yìn eléyìí tabatiri kó fẹsẹ̀ rìn lẹ̀ kama wípé ẹgbàwọ́ ọ̀rọ̀ yìí wọ́n tọ́ka sí wípé eléyìí làdúrà kan èyí tó wá fífa àmà sí lẹ́yìn ìgbà tábà parí àlọ́ àlá àyàfi èyí tó tún wá nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ mi tó fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ Ibn Hibban àti àwọn míì fún Ànábì sallallahu alaihi wasallam. wọ́n tún ní wọ́n á máa sọ lẹ́yìn àlá wọn pé subhanakallahumma wa bihamdik la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk méjèèjì ọ̀kan ní ashhadu ọ̀kan ní ashhadu subhanakallahumma wa bihamdik la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك eléyìí jẹ́ àlàyé nípa àwọn àdéhìí yìí àti àwọn nǹkan tó yẹ ká mójútó wala shak oníkálukú wa lọ́fẹ́ wà lùjẹ́nà oníkálukú wa náà nísìn wò kápẹ́ wọn sọ fún kíkọ́ tẹ́tà ìrètí ọgbà wọlé ní ọjọ́ gbẹ̀ndà òkè àmàlára àjẹ́nà tó a ti ń rí ní ìsìn ìpè lóòótọ́ a lè rí àlùjánnà wọ̀ ẹ̀ àfi pẹ̀lú ìkẹ́ ọlọ́run ọba wa àtàánú rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ èèyàn gbọ́dọ̀ sí lọ ẹni tí ò sí náà rárá kò sí nínú ẹni tí ó wà àlùjánnà pẹ̀lú àná ọlọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك Number one wọ́n kọ́sí láti àwọn tó ń sọ̀rọ̀ pé pé bóyá nípa àwọn bàbá àti ìyá àlọ́ wípé àwọn kan sọ pé bóyá bèbè ni wọ́n wọ́ ìwọ̀ lẹ́nu àwọn kan sọ pé bàbá lẹ́lí nìkan rẹ̀ èmi á ń sọ fún wọn pé kí wọ́n máa máa dá sínú ni pé nípa títẹ ọwọ́ àdúrà báyìí ọ̀rẹ́ ìfẹ́ ọ̀nà mẹ́ta ni ọwọ́ tó wọ́n wọ́n sọ pé bóyá ọ̀kẹ́ la lè ṣe bóyá ń gbà sójú máa ń rọ àbí pé bóyá tí màá máa ṣe kútu bà lọ. alhamdulilayi gbogbo ẹ pátá lórí ìdíkẹ lọ lẹjọ kí ni àwọn àlàyé yẹn ní òfin di ètò ọlọtí. sẹ́mi pé tí ń bẹ́ẹ̀ ó ní àwọn kan sọ pé. anabi sallallahu alaihi wasallam bàbá àti ìyá a ọmọ náà ni na àwọn kan sì sọ pé baba rẹ̀ nìkan lọmọ na ìyá rẹ̀ àwọn òun wá dá sí wọn sọ pé ẹ má màmá dá sí ìjọ kan a tí ọba lọ lé e kókò ní òun náà yẹ títa ó ní ó dàbí ẹni pé ọ̀nà mẹ́ta lọ́nà tí ẹ̀rẹ́ ti gbọ́wọ́ sókè tó wọ́n sọ pé ọ̀kan lèyìn ò ti dúdú bá wọn ọ̀kan lèyìn ò ti kí ọgbẹ́ ẹ̀ lè tó gbogbo máa ni ndị láì tí ò gbẹ́bí àwọn bí abikí ní wọ́n ti fi náà. Bẹ́ẹ̀ máa tún àlá wà wọ́n yẹ́ pé gẹ́gẹ́ ẹ ti ṣàlàyé gbà kan wípé tí wọ́n á pé àsìkò tí èèyàn fi ṣàlàyé kò tí ì pẹ́ ju pé ẹ lè ṣan. ṣáàní ìfẹ́ bá ti tàdé ìdí àdúgbò tó. ẹjọ́ wọn bèrè ìwé yìí wọn ní pé ìkẹjọ pé pé àwọn pé ẹjọ́ káwọn dáhùn lórí lórí pé ṣé òjò ẹbọ tó dà ní fún ọmọkùnrin pé kó máa jẹ́ kí kó máa jẹ́ kí mọ̀ní mọ̀ní kó máa jáde láàyè kó jẹ́ kó mọ̀ ètò kọ́mọ ẹtí kọjá àti kọ́mọ ẹyin jáde ètò kọ́mọ ẹtí kọjá àti ọ̀tọ̀ òun gan ni mú jáde kẹsẹ̀ tọ́da pínpín yẹn máa mú màá ní ìjáde lára gbọ̀nà kan tí ń gbà mú jáde sẹ́ńtọ́ da sẹ́ńtọ́ da orúkọ náà sọ pé ọ̀lẹ́dínà kò lè fọwọ́ bí àwọ̀ إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون àwọn ọlọ̀tẹ̀ nìyẹn ẹni tí wọ́n ti ń wá ọ̀nà àti satisfy ara rẹ̀ yàtọ̀ sọ̀rọ̀ yàtọ̀ sọ́nà afẹ́yàwó yàtọ̀ sọ́nà ẹrúbìnrin tí wọ́n kú lójúgun tí wọ́n fún wọn tiẹ̀ sòtọ́ bá tún gba ọ̀nà míì ọ̀daràn olùtayẹnu àlọ́ ọlọ́run tábà fẹ́ máa jókòó kò sí wàhálà. torí délé ẹja jìnnà sí ti ọ̀dà ọlọ́run ọba ọ̀fẹ́ sí ọlọ́run ọba kò kó wá pé tóró ìyàwó rẹ ló fi mú mà ní ìyẹn jáde ọlọ́run ọba kò sí òfin tó eléyìí pé fún ọlọ́run ìyàwó lọ́lọ́run bá ní kọfẹ́ wọlé ẹ̀ṣẹ̀ ọ̀làgbára láti fẹ́ yàwó iná lọ́fà lófin ṣe tó ń ṣe òkò sì sí tàbí ṣùgbọ́n kó tún lágbára láti fẹ́ yàwó torí kò di ojúmọ́ lọ máa jẹun oúnjẹ èèyàn kan ó sì wá nu súnà kó lè tó èèyàn méjì. sáà ní kókó sẹ́kù owó bá wò wọ́n dájú wípé owó gan ọlọ́nà àti rèé torí pé jíjókòó tó ń jókòó tẹtẹrẹ tó jẹ́ pé òun retí kẹ́ ní ẹ̀kọ́ léèwé kó tó di pé ọjáde lójoojúmọ́ tó bá kó níyàwó sẹ́ni tí ọ̀wọ́ délé tí ọ̀bọ̀ orí bá tẹnu sẹ́rẹ̀ ló ti máa gbà lọ sí lẹ́kṣọ̀ fáà wàlálà tó ìmọ̀ nítorí pé ẹ̀sìn ọwọ́ tó bá tilẹ̀ làbí lẹ́rán nítorí tẹ́lẹ̀ ìṣọ́ra fún tí ọ̀dà ọlọ́run bá tẹ́lẹ̀ wọ̀ tó bá sì gbọ́ tó gbà ọlọ́run lóríṣiríṣi ọ̀nà ti fi bá ru wọn wí. ẹnìkan ló níyàwó àmọ́ òun fẹ́ tìlú kan lọ sílùú kan nítorí assignment kan tó fẹ́ gbóná láti fi ṣe ọ̀hún. òun sì nílé mú ìyàwó lẹ́yìn òun sì lo ọjọ́ tí ó pẹ́ ń bẹ̀ díẹ̀ tó ń lè máa fọwọ́ ara òun mú màní òun jáde rárá o ọlọ́run lọ ọwọ́ ọkọ̀ tó fi mú ìyàwó rẹ̀ lọ àbí òye ó sì wówó tó fi gbalé lọ lọ́ọ́ràn yìí lọ́wọ́ àìjẹ́ bẹ́ẹ̀ ọmọ bó ti máa tètè sáré wálé tó fi máa sáré padà tó fi máa gbà. Nàmbà tírì. Now, you? wọ́n fi á wọ́n ń tẹ̀ láti ìlú ẹnu tó sáré ìlú tẹ̀lé àti ìbéèrè ọ̀gá àbọ̀ àti máa ń parẹ́ pẹ̀lú àdúrà. Ẹ̀rí ọ̀gbìn kí o bàbá ti ṣe àdúrà nìyẹn àti àdúrà náà máa ṣe sókè náà bá. alhamdulilayi ìbéèrè jẹ́ sí nípa pé ẹ gbọ́ pé ẹ bá gba ìlú náà ọlọ́run bá máa ń ṣàforíjì gbogbo ètùtù síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni pẹ̀lú májẹ̀mú ọ̀pọ̀ àwọn ẹ̀ṣẹ̀ yẹn tí ọba jẹ bẹ́ẹ̀ ọwọ àná àti ètò fẹsẹ̀ rinlẹ̀ nínú Sahih ní Sahih Bukhari Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá lè fi kèfèrí sílẹ̀ tó di mùsùlùmí tí ọparú àwọn àwà burúkú tí ń wù tẹ́lẹ̀ nígbà tó di mùsùlùmí Ọlọ́run kì í pẹ̀lú ètò sílẹ̀ Islam àti ètò sílẹ̀ àtẹfẹ kèfèrí bẹ́ẹ̀ ẹni tí ẹni tí ń ṣe dáadáa lẹ́yìn ìgbà tó gba Islam irú èsì tí máa ṣe kó tó di mùsùlùmí ọlọ́run fún ládé ìtòsí ńgbà tó jẹ́ kéfì ló lọ fún ládé ìtòsí ńgbà tó jẹ́ mùsùlùmí. torí délé kìí ṣe pé èèyàn kan sọ pé tó láti di mùsùlùmí everything has finished rárá. tó tó bá jẹ́ báyẹn sẹ́nìkan tuntun á jẹ́ mùsùlùmí tó ń wò pẹ́sìn ti papọ̀ jù ṣé ó lè tún terminate Islam rẹ̀ kó rí new rẹ̀. á tó bá ti rí ẹ̀kọ́ dájú kọ́ gbá rẹ̀ nítorí pé àtúntò ní tirẹ tí n sọlọ bá pa ọ lójijì pọ yóò bá di pé wà iná àhàdẹkùn láyé àmàlùbí àmàlẹ àlẹjẹlẹ àti àmàyẹkù náà bẹyìn náà wọ bẹyìn náà ilẹdìrọ bẹyẹ tí òun tọ́lọ̀ bá pa ọ́ lójijì kọ́ yọba di pé wà iná àhàdẹ́kùn làyà àmàlù bí àmàlù àhìlẹ̀ jẹ́nà àti àmà yẹ̀kùn ọ̀bẹ̀ iná ọ̀bẹ̀ iná ilẹ̀ dìrọ̀ ko àlẹ́ kìlìkìtà fẹ̀yẹ̀ àmàlù bí àmàlù àhìlẹ̀ náà fẹ̀yẹ̀ kùlà ọlọ́dà kùmẹ́sì bẹ́ẹ̀ fà wà. àtúbọ̀tán burúkú nù. na jẹ́ mùsùlùmí kò bá ní pípa ìrẹ́ gbogbo ẹ̀ ṣùpá ya àmọ́ kú mùsùlùmí á ìrètí rere wà fún ọlọ́lá àfẹ́yà àní kódà kó ti pọ̀ sọdún gbọ́ọ́rọ́ nu ná kó ní máa bẹ́ẹ̀ láyà ọwọ́ kó kú o tẹ̀sìn lọ ni o ìsèké mùsùlùmí kọ́ o tẹ̀sìn màmá ní ìsìn wá mọ̀ ní tiẹ̀ o ní ó ní ọlọ́run ti tàmínétì ẹ̀ kó tó di kó rí inú rẹ̀ tó ah. ń torí di eléyìí báyìí wa tubu ila Allahi jami'an ayyuhal mu'minun ọlọ́run ni ẹ ti bá lọ sọ́dọ̀ lọ gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم irú wọn lélẹ̀ asrafa ala nafsi kó ti ta ẹnu àlà nípa ẹ̀tọ́ ẹ̀mí rẹ̀ ó tọmọ pé tọ́nà bá rò mú tí ọ̀fẹ́ forí jù wọ́n gbà ọlọ́ni la taqnatu min rahmatillah ẹ má sọ̀rọ̀ ìtinú nípa àti ọlọ́ inna Allaha yaghfiru dhunuba ní gbogbo ẹ̀ṣẹ̀ innahu huwal ghafurur rahim aláforí jù oníkẹ́ni kọ́tọ́rọ̀ àforí ọlọ́run àbò forí nǹkan tí ó sì kọ́tọ̀rọ̀ àforíjì ẹsẹ̀ kíkọ́ àlọ́ ìdámi ní islam lẹ́yìn rẹ̀ àwọn àmì ilaha illallah وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ní ìparí àlùwàlà sádùá àná àbí zikiri àdúà ní zikiri sí ni tẹbórìsì méjì ní àdúà a ní dùá òfẹ̀nà a sì ní dùá òmọ̀tẹ́lẹ̀ àdúà tá a ti tàn fi yin lọ àtàdúà tá a ti tàn fi bẹ̀ lọ àdúà tá a ti níbi bíbà àdúà yín yin lọ a sì ti mà kó ń lọ lọ́la ju àdúà ti tọrọ lọ àdúrà kọ́ ọmọ ẹ̀yìn ọlọ́ láti kọ́ ọmọ tọrọ lọ. tẹ̀ǹtì wípé tẹ́ ọ bá kọ̀ láti tọrọ lọ́dọ̀ ọlọ́ ọlọ́run bínú sí ọ. mọ̀lá yẹtàlélẹ́hẹ́ ìyá ọ̀bọ̀bọ̀ àlẹ́ yìí ẹni tí ò bá bẹ lọ́kọ́ tọrọ lọ́dọ̀ ọlọ́ ọlọ́run bínú sí ọlọ́run bínú sí wa. tòǹtòrí di eléyìí báyìí zikiri ni àdúrà tuntun ni a lè fi ká gbóhùn nítorí pé zikiri ọ̀tọ̀ nínú òfin ṣẹ̀rí àká sí أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما تباتك اللهم اجعلني من التوابين قال رسله واجعلني من المتطهرين قال رسله تركني يا دعاء مسألة أدعى تتوروني أدعى تتورو أني دون سكمة أدعى كان يلون أقول سكمة nàmà fọ. pẹ̀lú ẹgbẹ́ yìí wíyà pé alìfẹ́ kẹfẹ́ yìí ṣé èyí lè àgbẹ̀ tó ṣe ẹ̀fẹ̀ máa ń gbé kó bẹ̀ tó fẹ́ mùsùlùmí torí àwọn wàhálà tàbí. dáadáa dáadáa dáadáa àbẹ̀lẹ́jà ló mùsùlùmí náà pẹ̀lú mùsùlùmí wọn ò dọ́gba ọlọ́run gbà wọn lọ sọ fi hàn wá pé kò lè dọ́gba mùsùlùmí àti kẹfẹ́. ṣùgbọ́n ń bẹ́ẹ̀ nù àwọn èèyàn tó jẹ́ pé ń tó mú un lójú nù ọlọ́run gbà kó fẹ́ wọn condition pé ó di mùsùlùmí ò síbi tọ́lọ̀ ti conditionalize rẹ̀ yọ́n máa ṣe díẹ̀ wọ́n máa ṣe díẹ̀ tọ́lọ̀ bá kọ́ kókó di mùsùlùmí náà ẹ̀yin náà ti máa incident oríṣiríṣi tí wọ́n fẹ́ parọ́ kó gba Islam sọ pé nígbà tó bá tó jọ kan táwọn máa ti dàgbà lọ́sẹ̀ kó òṣè máa nì yóò nítorí délé bọ́lọ́mọ àmọ́ islam ò bínú sí o sọ̀rọ̀ pé yé wa tó ṣùgbọ́n tá a máa béèrè advice lọ́dọ̀ wa sí láàrin dọ́kàtì àti mẹ̀múnà èwo à mẹ̀múnà ni o dọ́kàtì bá wà bí òye àpéjọ dọ́kàtì ti mú sonso torí ọmú sonso ni wọ́n fẹ́ mẹmúnà kọmọ tó rí imú rẹ rẹ bẹsẹ òbúrú ọjà lórí Islam rẹ a kò sí ní tó lè fi wé lára dọkàdì tó yé wa torí pé ìsìlámù ẹ lẹ́yìn náà ẹ wà tó kẹlẹ mi ọmọ ti jẹ wà pa ẹnu mi kẹrù pé ẹ wà náà ní kójú ń dán ẹsẹ ojú táyì lọ tó gbogbo eléyìí náà kò burú ná pa. ṣùgbọ́n ẹwà ó wà lára ẹ̀sìn ni tóbi tí bá lẹ́sìn nítorí kò sí bó dáa tó wàhálà náà ni tó yóò yóò dá méjìlé rẹ yóò dì mọ́lì kà àwọn ọmọ rẹ lọ́jọ́ wa ẹ̀dì mú ìtọ́ lẹ́sìn gan wàhálà ẹ̀dì mú tó bá ti yóò mọ̀ pé I my goal ẹ wá lọ kírun ya súnà á dìde àti ọba tó alẹ́ ti tẹ́lẹ̀ kọ́ kí ni wàhálà ọba tó wá pé jọ ká sí kan tàbí òye wa lórí torí ti eléyìí báyìí ẹ anabi sọlá sọlá ti parí ọ̀rọ̀ wọn ni fọnfọrọ bìnnà ti dín tẹrí ìbàdí ẹ̀dá ẹni tó lẹ́sìn ní kò dìre rẹ kò dìre o tí ọba débẹ̀ ògbólóhùn ti pẹ ìpẹ́ lóhùn gbogbo ojú ń dá ṣe kí ni ìpẹ́ náà ni tó ń torí délé ẹlẹ́sìn ẹlẹ́sìn ẹlẹ́sìn ní kí wọn mọ torúkọ ẹlẹ́sìn ó lè ó lè ní àwọn àléébù sí ẹ̀wọ̀n ọba àmọ́ ìpè tẹ́ máa ti ń kọ̀rẹ́tì ẹ̀wọ̀n ọ̀pọ̀ ẹ̀wọ̀n ọ̀pọ̀ ẹ̀wọ̀n ọ̀pọ̀ ẹ̀wọ̀n ọ̀pọ̀ ẹ̀sìn ọ̀lẹ́sìn yóò pọ̀ débi pé wàhálà òní ló bá sọ̀rọ̀ máa ń fẹ́ ṣe á ah, bí ọwọ́ kún sí tọ́ wọ́n sì máa wò pé ó ti di ọ́tàkù tọ́lọ́mọ ti kúnlẹ̀ sá tó torí délé ẹ̀ tó lẹ́sìn ní ẹ̀sìn yẹn ó sì ń bẹ lára nǹkan púpọ̀ látara bí ṣe ń wẹ̀wò ẹ̀ mọ̀ bẹ́lẹ̀ sí ní bí ìṣẹ̀lẹ̀ àbí òye wa torí ẹ má sàbútà ju ẹni tí ń lo jàǹbá wọn lè gbé ẹran borí wọn bu wa ni bù ẹ̀sìn Islam ó sọ yẹn àbí wa àbọ̀dọ̀ Islam ibẹ̀ yẹn ti sàpèjúwe bí tó inṣàlá inṣàlá ọlẹ́sìn kìí ṣe pé àkíyè tẹ́tẹ̀lì inṣàlá ọlẹ́sìn tó lẹ́yìn rẹ̀ wàá tún máa tíra láti wo àwọn ìṣesí rẹ̀ ní ìlànà ìṣesí lódodo ẹni tí máa ń wá nǹkan wọn máa dírámà sí o máa ń wá ọkọ ọmọdé sì dírámà ara rẹ̀ láì lọ tíátà ẹni tí sì ń wáyà o náà mo bí ìlú dramatize rẹ tòǹtòǹkò náà lè máa tètè fóònù lẹ́sìn lẹ́yìn pọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti lè jọ dára obìnrin náà lè máa tètè fóònù lẹ́sìn lẹ́yìn pọ̀ dára burúkú kan ni wọ́n kàn lè ti ka àwọn àdìsí mẹ́ta kan tí wọ́n á máa ṣe ẹ bọ́sẹ̀ ànábì sọ bí báyìí wọ́n á máa wọ́n bá tètè kórì ẹ yọ ọ̀kan gbogbo àwọn akọ́bẹ̀ọ́ ẹ gbọ́dọ̀ wọ̀ náà nàmà five. Náà. Náà. Bí báwo? Bí ibo? Má pè ju ìkan wa. Ẹ gbọ́dọ̀ pé yàtọ̀. Àpapá lórí àlùwàlá wa àti wá kí ọ̀ bàbá àti àti parí àlùwàlà àmà ti fọ apá àti wọn ń pa orí àpàdà síbi apálẹ̀ kan àpapà wa àwa tún rí pa so àbọ̀jú àti ń pẹ̀sẹ̀ èso túmọ̀ sí pé àti papá àti porí àti pèlí àwọn afẹsẹ̀ àpàdà sójú àwọn afọ apá àparí pèlí àṣẹṣẹ wà fún ẹ àyọnu àfimú àti ti parí àlùwà òbúrú káyọnu káfimú lẹ́yìn ìgbà tá a ti parí àlùwà òbúrú ọdẹ bó ṣe bẹ́ẹ̀ mẹ́fọ́ ọ̀rẹ́ kò sọ̀rọ̀. Lọ́la ṣe kí. táàmì sí nǹkan wọn àwọn bí aṣọ pàdé ìlú ìdí àgbẹ̀ ìgbèmí kan ìṣe ọ̀sẹ̀ tó lẹ́tọ̀ọ́ fún ojú òun ò gbàgbọ́ pé agbègbè e sàn ṣùgbọ́n torí pé sábàgbọ́ bẹ́ẹ̀. àtẹ̀kọ́ tẹ̀ máa ti ra tí yẹn gbé kalẹ̀ èèyàn fi sàmì sí kí wọ́n má bàa jì. lórí igi àwọn tí yẹn rà lórí igi. àkókò tó tọ́ka rà lórí igi. rírà èso lórí igi bẹ́ẹ̀ ọ̀lọ́ra rírajà tó ní sùjúnù ni. وقد نهى النبي صلى الله عليه وسلم عن بيع الغرر أنا بسكت وما قال عنها تدقوا النسو جنة àyàfi tó bá ti pín nǹkan yẹn ó ti pọ́n ó sì ti pọ́n ara pẹ̀lú májèmú pé wọ́n bá wa gé e. torí pé tí bá wà ń pọ̀ ìṣojú tó wà pọ̀ nísìnyí wọ́n ra èso tó wà lórí mangoro yìí pé gbogbo ẹ̀ lọ́ra ọlọ́run nínú àánú ẹ̀ tó tó dìgbà tí yọ̀jẹ̀ kíkà kò fi pọ́n gbà yẹn ọjọ́ one over hundred rẹ̀ lọ́pọ́n lọ́dà gbogbo yòókù ọ̀kan. kóòtù wo ló gbé ẹni tó ta fún ọ lọ gbàtí wọ́n ti fira rẹ tó ti fi sẹ̀sìn bá torí délé tó wà nílẹ̀ lámàrá nírè tó wà lórí àti wàá rà wọn á ní dábì sàmì sí àdó làwọn máa fi sàmì sí àbáṣọ pupa àbí tẹ̀sùn bá àbí kó tẹ̀ jẹ́ pé bọ́yá ọ̀pẹ̀lẹ̀ àbí àgbélébù kálukọ́ta fi tiẹ̀ sí fa èwo lẹ́yìn ò fi sí ẹ fi sọlọ ìṣeré mùsùlùmí lẹ́yìn nítorí pé ẹ ní tìtorí pé àwọn èèyàn ń ṣe ìbàjẹ́ kẹ́yìn náà máa wá ṣe ìrara nítorí ti eléyìí báyìí ẹ dùn ti ọjà yín jẹ rà bẹ́ẹ̀ bá ti lè dúró di ẹ̀sìnyàn sọ eléyìí gan ni Islam ó ní pé kí n fi ilẹ̀ kí n bọ́ lọ́n dúró láì sokùn mọ́ lẹ́sẹ̀ wọ́n ní rárá o. ẹsùnkùn alẹsẹkẹ wa bọlọ tó yé àdó kìí sokùn aṣọ funfun kìí sokùn tẹsùbà kìí sokùn àgbélébù kìí sokùn ọ̀pẹ̀lẹ̀ kìí sokùn àmì páwọn èèyàn ò tiẹ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ gan lómi àbí òye wa tó ń torí àfẹlẹ kọ ògbé eléyìí ní kàtà ọmọ kí ló dé sẹ́yìn ẹsẹ̀ bá ti ṣe torí pé ana mùsùlùmí mùsùlùmí lè nà. nàmbà sẹ́fù. ẹjọ́ tó máa ń pé a ti rà á tán àwa níbi graphic bí ọ̀dọ́ wa tó bá ta tuntun eléyìí ò burú eléyìí ò burú kìí ṣe pé láti sọ láti sàmì sí kó ti lóluwà kò bí a ṣe máa ń kírun lọ ọjọ́ pamọ́ wá jọ wẹ̀ bí èèyàn wá ń kọjá wájú àbí tí ó jẹ́ pé kò sí bí nǹkan tá a fi ṣe àìwájú ìgbà tó wá wo àárín wa tó tó jà láti pẹ́ gba àárín wa kí káàkà fún pé àyè ìgbà láti kọjá yẹn àti káwá lè tó. wọ́n fẹ́ kọjá lọ síwájú àwọn fẹ́ gba iwájú ní kọjá. kọjá láàrin àwọn àtàkùn. náà kò tí ń tó burú mẹ́mọ̀ ẹ rọra fún láyè kì pé wàá pẹ̀gbẹ́ kan láyé tí wàá gbà. <laughs> ẹ rọra fún torí pé mùsùlùmí ọmọ ìyá yín ẹ rọra fún díẹ̀ ilé iná fún díẹ̀ sódà tí kò kọjá ìdílé àmọ́ àwọn mi burú Ọlọ́run wọn fẹ́ẹ́ gbé sùkúù náà fẹ́ẹ́ gbé wọn sùn ọ̀tọ̀ rẹ náà kárí. wọ́n ní ká má máa ka fásitì nígbà tí máa. àti dáhùn lè rí kó ti sùn wá. <laughs> سبحانك اللهم وبحمدك الله أكبر الله أكبر